ó ní tó bá jẹ́ wípé ẹ̀yin ènìyàn ẹ máa ń gbára lọ́lọ́run ọba bó ṣe yẹ ká gbára lọ́lọ́run ni làrọ̀zákọ̀kùn kàmá yàrùsọ̀kọ̀ tọ̀ yìí ọlọ́run bò bá máa pèsè fún yín gẹ́gẹ́ bó ṣe máa ń pèsè fún ẹyẹ yahudu xisọ́ọ̀mà ẹni tó jẹ́ ẹyẹ yìí tó bá fẹ́ jáde láàárọ̀ nígbà tó bá jáde láàárọ̀ inú apasófìfò ṣùgbọ́n tó bá máa padà wọlé lálẹ́ inú àti yó bámúbámú ẹ̀rí wípé ẹyẹ gbára lọ́lọ́run pé ọlọ́run ló pèsè fún ni ó sì ṣe àkọ́dóbi làṣìbáàm ó sì gbìyànjú ẹyẹ jáde kó lé kéèyàn wá kó má jókòó kó jókòó sójú kan kó má ṣiṣẹ́ kò ní àá Allahu sayarzuquni kama yarzuqu tayra ọlọ́run máa pèsè fún mi gẹ́gẹ́ bó ṣe ń pèsè fẹ́yẹ bẹ́ẹ̀ ni ọlọ́run wá pèsè fún ẹyẹ fún ẹ bẹ́ẹ̀ ṣe ń pèsè fẹ́yẹ ṣùgbọ́n ẹyẹ ń kọ́ ẹyẹ rí i pé ilẹ̀ mọ́ ó fò jáde ó ṣèdààmú ẹ wọ àwọn ẹyẹ àṣà yẹn iṣẹ́ kékeré kọ́ lọ́ máa ń ṣe kọ́ lè rí adìyẹ mú wọ́n wá ń sọ wípé bádìyẹ ọmọ adìyẹ ṣe tó yẹn nì àwọn àgbàlagbà kan sọ wípé ohun tí àṣà fẹ́ jẹ́ ń bẹ́ẹ̀ ìfún ẹni wọ́n tún wá dárúkọ kọ̀ọ̀kan níbi lẹ́yìn ìfún yẹn ohun tó fẹ́ rọra yọ jẹ́ ń bẹ̀ nìyẹn mélòó rú ẹ̀wà ni adìyẹ máa jẹ àṣà máa jẹ lójúmọ́ kó tó yó ẹ̀rí pé iṣẹ́ pọ̀ lọ́rùn ẹ̀ tó wọn ní jókòó wọn á dààmú ẹ̀wọ̀ tá à sè nulẹ̀ bó bá di pé ń wo aṣọ yín borí búrẹ́dì lọ́wọ́ yín aṣọ yín láwọn ẹran tó àwọn ẹran tí wọ́n mọlé jà dáadáa òun náà a máa ṣọ yín ní targeting òun náà dààmú ọmọ ẹ̀dẹ́ èèyàn wá fẹ́ ṣe wàhálà ó sì fẹ́ rí oúnjẹ jẹ ìyẹn ló wá bí pé ẹ rí i pé Yorùbá máa ń sọ wípé iṣẹ́ tó bá le lọ̀lẹ́ ń ṣe iṣẹ́ tó bá le ni ọ̀lẹ́ ń ṣe torí pé tó bá ti ṣọ̀lẹ lásìkò tó yẹ kó fi ṣiṣẹ́ nígbà tí ìrégbè tó ń ṣe Yorùbá wá padà gbé mọ́ àwa máa wáṣẹ́ iṣẹ́ táwa rí gbà yẹn àwọn iṣẹ́ kólekóle ni ẹ wo láyé àtijọ́ gbogbo ọmọ fẹ́ gbá bọ́ọ̀lù látara pọ́n fẹ́ gbá bọ́ọ̀lù wọn ò ní síríọ̀sì síwè wọn ò ní kọ́ṣẹ́ tó bá wá di wípé ọjọ́ orí ti wá tẹ́lẹ̀ ó sì mọ́ bọ́ọ̀ gbá tó tọ́ wọ́n ti tàn á klọ́ọ̀bù báyìí kìnnìkan kìnnìkan ọjọ́ orí ti wá lọ òun náà ti wá rí i pé kódà kó òun mọ̀ gbájú báyìí lọ kò sí klọ́ọ̀bù tó fẹ́ háyà òun náà torí wá wo èjò pé áá ah, ah, eléyìí di bàbá ó torí ẹ̀ farúgbọ̀n farúgbọ̀n farúgbọ̀n pẹ̀lú ẹ̀ ńkọ́ tún dúdú tún dáyẹ̀ títí pẹ̀lú ẹ̀ ńkọ́ ṣẹlẹ̀ pé téèyàn bá ti ń dàgbà láwọn stéèjì kan sudden change ń gbà mí irun funfun akọ bu ẹlòmíì ni ọjọ́ tí irun funfun bá kọ́kọ́ dé ẹlòmíì àwòkẹ́ á ah, àwùjọ ìlà ìrìnà ṣètọ́ nìrọ̀jì àbí orí bẹ́ẹ̀ ni jọmọ́ ọjọ́ tẹ́lómi bá kọ́kọ́ ríru funfun bóyá alágbọ̀n ẹ̀mí bóyá lórí ẹ̀mí ẹ̀rú àbá pé a ah, ṣèmi náà ti ń dàgbà nìyẹn ẹlòmí àtàrí jà èèyàn kan ló ní a ah, ìyàwó òun ti ẹfẹ́ fojú rí àdánwò àwọn nǹkan yẹn sì ní tẹ́ bá ti ń jà báyìí òun náà wá jarí mọ́ yín lọ́wọ́ ẹlòmí á ṣèyàn lé mọ̀ ẹ̀ẹ́kọ̀ rí láàrin bí oṣù mélòó kan síra wọn irun funfun yá sí i blessings ni àánú ọlọ́run kan tún ni ẹlòmíì súnà tí o ń ṣe tẹ́lẹ̀ àwọn òkè àpò kémi náà ní dá irun gbọ̀n ibà ṣùgbọ́n Islam là gbọ́dọ̀ dá ẹ̀ ní black ẹni ló gbogbo kọ́nà tó kù èèyàn lè lo green kọ́ máa pè ní àfa green ó lè lo gold kọ́ máa pè ní àfa gold ṣùgbọ́n kò gbọ́dọ̀ lo black kéèyàn wá wò wípé a ah, omi ìfẹ́ kọ́ mọ̀ pé mo ti dàgbà ló fi jẹ́ pé jẹ́ rí àwọn nǹkan tó bá yẹ ká fojú ọjọ́ ṣe ká tètè ṣe ẹlòmíì fẹ́ fẹ́yàwó kò tètè fẹ́yàwó àwọn obìnrin kì í burú tóbìnrin bá sì wà ní ojú ọpọ́n dáadáa tó bá rí ọkùnrin tó ti nírun funfun ó lè yà á àwọn òbí ń kọ́ tọmọbìnrin míì bá gbé ìyọkọ délé bóyá Ọlọ́run wá bless ẹni yóò tètè nírun funfun tó bá délé bẹ̀rù a máa bà wọ́n dá arúgbó ló mú wálé so àdánwò táwa kó sí bí nìyẹn ohun tọ́nà lè fi yọ òun ni pé tó bá jẹ́ pé ṣéǹjì wa lẹ̀ lọ́dọ̀ Yorùbá lọ́pọ̀lọpọ̀ ọgbà àti àwọn tíráìbù míì náà tọkùnrin bá ti ní ṣéǹjì lọ́wọ́ gbogbo tó kù àwọn èèyàn kì í fi bẹ́ẹ̀ wò Yorùbá ti sọ pé àlejò lówó ẹni tó lówó lẹ́nu jọmọ tó bá jẹ́ pé nítorí owó la bá ṣe kọ̀ǹsílẹ̀ fáwọn nǹkan kan ó lè má lówó mọ́ lọ́la ẹni tí ò wá nílé ni ó lè di láàrin kadìjú kàlà káògbé à ah, mọ́tò tábìlì kí mọ́ṣẹ́ ìjà nìyẹn o islander mọ́tò sọ́ṣẹ́ ìjà nìyẹn o àwọn náà ni big daddy latest yẹn mọ́tò tí àbíkí mọ́tò ẹ̀dá ni wọ́n ní ah, irú mọ́tò wo ni luxurious bus ni kí ni àbíkí fọ́fẹ́ ẹ̀ kí ni àbíkí wọ́n fẹ́ máa fi ṣe ah, ò gbọ́ pé ìyàwó wọn ti pé mẹ́rin ni àbú ti sùn <laughs> àwọn ọmọ náà ti pọ̀ wọ́n ti wò pé àwọn fẹ́ kírètì ọ̀nà àfiwá ṣe kò jẹ́ dáadáa ẹ jẹ́ ká mójútó ẹ̀mí ara wa torí wípé ilé ayé ta wà yìí ẹlẹ́jẹ́ ni o. a máa bẹ lọ́hùn fẹ́mi gígùn kọ́lọ́hùn jẹ́ tẹ̀mí wá dada lórí dáadáa ó lè má sí inú design ọlọ́run kò sẹ́ni tí òkè ńlá ìkíkí ẹ̀mí ẹ̀gùn mo ń bọ́ kan sọ̀rọ̀ ní bóyá ni ọmọ kékeré ni o ìlú òyìnbó yẹn wà us mo wá sọ nǹkan kan fún pé ó wá sọ fún mi pé inú ẹ̀ ń gan Only today is my best day. today is my best day. inú ẹ̀ ń dùn mo wá ṣàdúrà fún pé ọ̀nà àjẹkẹ́ mi ẹ̀ gùn lẹ́gùn ẹ̀ sì débi pé kí n sọ fún pé ah why so celebrate birthday ó mọ̀ pé kò dáa ni lẹ́gùn ẹ̀ ò sì débẹ̀ pé ọ̀nà àjẹkẹ́ mi ẹ̀ gùn mo wá ṣàdúrà fábúrò ẹ̀ pé ọ̀nà àjẹkẹ́ mi tiẹ̀ náà gùn wàá ṣe hundred ó ní no ọmọ tí mo sọ ọmọ six years ó ní hundred is too much mo wá wo làákàyè ọmọ ẹ̀ mo ní náìtì nǹkan ní ṣàfihàn báyìí yorùbá sì sọ wípé wàṣàwàṣà kọ́ lẹ́yìn ohun tó jà ní pé kó ti lè gẹ́rọ béèyàn ṣe pẹ́ láyé tó kò má kà nígbà míì tọ́nà bá gùn yàn lẹ́mìí ó dáa téèyàn dẹ̀ ṣiṣẹ́ olóore gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ànábì muhammad sallallahu alayhi wa sallam tó ní khayrun nasi man tala umuru wa hasuna amalu ó lẹ́n tó dáa jùlọ ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun lẹ́n tí ẹ̀mí ẹ̀ gùn iṣẹ́ ọwọ́ ẹ̀ wá dáa ẹ̀mí ẹ̀ iṣẹ́ ọwọ́ ẹ̀ sì dáa wa sharu nasi ẹ̀ tó burú jùlọ ní ọmọ ẹ̀dẹ́ èèyàn man tala umuru wa sa'a amalu òun lẹ́ńtẹ́ni ẹ̀ gùn ṣùgbọ́n ṣe aburú ló ń ṣe kọ́lọ̀ bá kó láwa ń bi ṣe aburú kọ́lọ̀ kò fi wá ṣe kòǹgẹ́ dáadáa so tẹ́niyàn bá gùn lórí dáadáa wàláhì oríire ni nínú àwọn tí ẹ̀mí wọn gùn kọ́lọ̀ bá ṣàlékún àlàáfíà bàbá náà ẹ̀ Sheikh Saleh Al-Fawzan àbàbá yẹn ló fẹ́ẹ́ dàgbà jù lẹ́nu nínú àwọn àfáà tó wà ní Saudi ní àfa tó hàn káàkiri àgbáyé irú ọ̀n bàbá yẹn ti ẹni ìwé ẹ̀tàn bá ń lọ àwọn èèyàn ti wà wọ́n bá ọmọ padà wọ́n á dì wọ́n mú wọ́n á ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ wọn ò yé máa káwọn èèyàn lẹ́sìn gbogbo gbèsè ayé wọn náà lórí ẹ̀sìn ni àwọn ẹ̀mí gígùn dáadáa nìyẹn kọ́nà wa jẹ́ kó tán sórí dáadáa torí ẹlòmíì àfáàrẹ ni nígbò bá kù díẹ̀ kò kú báyìí kódà ó lè fi máa close to hundred àwa bẹ̀rẹ̀ sí wíwí kú yìí kọ́nà bá ṣe ti wà bẹ́ẹ̀. ìgbà míì nínú ìṣesí tí àwọn àfáà bá ti dàgbà ní ayé àwọn ẹni ìṣáájú nígbà míì wọ́n máa ń prevent wọn láti máa ṣe wá torí à ń pè kíní kan ní ẹ̀xìláàfù ẹ̀xìláàfù ni wípé ìtẹ̀sẹ̀dẹsẹ̀ látara old age kéèyàn fẹ́ sọ ìgbà báyìí sọ gbá lọ akọ̀ tó múrù mọ́ ni ẹ wá òkà kí ni bàbá ń bá lọ tẹ́lẹ̀ já sí. sọ àwọn tó wá jẹ́ ọmọ wọn wọn ò ní jẹ́ káwọn èèyàn máa kó má bàa bà rẹ́kọ̀dù ìmọ̀ wọn jẹ́. ìgbà míì máa ń wà tó jẹ́ ìmọ̀ tó bá ti dàgbà dé àwọn kan a ní láti ṣe kí ni kó má bàa iṣẹ́ tó ẹni tó ti dàgbà nígbà míì déèdì lè ti débi pé kí àwọn olóṣèlú lè influence ẹ̀ easily tó gbogbo àwọn ẹ̀kọ́ yẹn ló wà nínú Islam ẹni tó bá wá jẹ́ onímọ̀ náà tó gbọ́dọ̀ gbọ́yé ní ọjọ́ tó bá ní àgbà tí ń wò pẹ̀lú ọjọ́ orí yín bàbá tóun náà wá padà tó wá yarí mọ́ wọn lọ́wọ́ tó rẹ́lómi máa ń rí rí pé à kéèyàn jẹ́ mọ́ọ̀mù kó jẹ́ dọjọ́ kú orí ẹ̀ ni máa kú sí o ìyẹn wá pọ̀ nílẹ̀ Yorùbá ń bí nínú ọ̀dọ̀ tí wá ń bí àwọn mọ́ọ̀mù ìmọ̀ọ̀mù gbogbo wọn náà lọ fi ń celebrate birthday lẹ́nu nígbà tí ọjọ́ orí wa ń dín kan ó dín kan ó dín kan ó dín kan wọ́n ní orin tí àwọn aago aago ẹtìmọ̀ àwọn aago tó máa ní kíni ráǹdì báyẹn kì í má pè lórúkọ tó máa ń pè nígbà yẹn bẹ́ẹ̀lì nìbọn olórúkọ náà yorùbá bá ń pè é suamado ọlọ́yìn tó ń sọ pé ó dín kan ó dín kan ó dín kan bá sọ ẹ̀ nìyẹn ayé ṣe rí nìyẹn ọjọ́ kan tá a lò ó ṣe kí ni rọmọdọ́ọ̀nù dín kan lẹ́nìí ọjọ́ kí ni náà fẹ́ lò lé ayé ó ṣe kí ni òun náà dín kan lẹ́nìí. sòtọ́jọ́ orí téèyàn fẹ́ lórí ayé bá ti wá ń dínkù yẹn tó yẹ kéèyàn máa sẹlibrétì ni sòkọ́nà ọba kó ṣàánú wa nínú tí ẹni tó ní Facebook tó bá kú sórí ẹ̀ tí ò gbà slap kọ́nọ́ba ṣe ní mùsùlùmí kó tó kú tó bá kú sórí ẹ̀ nínú àwọn tó náà máa bi léèrè ọ̀rọ̀ birthday táwọn èèyàn ń sẹlibrétì ni torí láwọn ọgbà pa àwọn èèyàn ráyè birthday ṣùgbọ́n gbòó ti di pé gbogbo ní Facebook á kí wọn a tún gbé wá fún yín pé lágbájá ń ṣe birthday lẹ́ni o nígbà tí o ti ẹ̀ kọ́kọ́ yí àwọn èèyàn máa wò pé ah, ṣáfà ń celebrate birthday ni wọn ò ní mọ̀ pé Facebook ló ń celebrate wọn ẹ wo gbogbo àwọn olórí wa lẹ́nu kò fẹ́ ẹ wo iye tó ti ṣe birthday nu pẹ̀lú bí ìyá náírà ti ń jẹ àwọn èèyàn yìí bóyá last week ló ṣe di Ọ̀ṣínbàjò so àwa kà fún wọn pé àwọn kìíní ìlànà tí ò dáa ni sòkọ́nà ọba àlekè ọlá kó là wá ń bẹ̀ ó bójú kó dúró tì wá kó jẹ́ ká lè dúró lórí òdodo eléyìí tí ọlọ́run bá fi wá sí kọ́nà kó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين